ọlọ́mọ ṣe fún ìyá àzànà. bóyá nǹkan tí mo fẹ́ tara fẹ́ ká mójútó káyà bẹ̀rẹ̀ níṣẹ́jú díẹ̀. tí a fi wá tara rẹ̀ tàbí dúpẹ́ fọlọ́run. ajímọ́lò la àrísà àjìmọ́lù àrísáàkì lẹ́yìn sàrí síkù ìmáàlì pàkọ́t bal inna àjìmọ́lù àrísáàkì sẹ̀kínàtù rúhì. àjìmọ́lù àrísáàkì. àjìmọ́lù àrísáàkì. ohun tó dáa jù ní àánú ọlọ́run ẹ láwọn tó ń sàròyé nǹkan dákun bá tó ń lò. ẹ dákun á ti bẹ yín bá ẹ dákun tó ń lọ ẹ dákun. naam àjìmọ́lò àrísáàkì. ètò dáa jù ní àrísìkí tó bá mi máa ṣe fún yàn. lẹ́yìn sàrí síkù ìmáàdì. ẹlòmíì ọlọ́run ọ̀kẹ́ àmọ́ ń rí rẹ̀ bí ìgbà tọ́lọ̀ kẹ́hùn ẹlòmíì ó sì dá ìkẹ́ mọ̀ báyà tó ń béèrè tó tí wọ́n ń pè ní ìkẹ́ tó ń béèrè òun ìkẹ́kọ̀ọ́ ìyà ni níjúwe ní tí wọ́n ń pè ní kí ọlọ́run gangan níjúwe rẹ̀ fún ọ nísìnyí ọwọ́ adá ìkẹ́ mọ̀ ó sì dowó mọ̀ ọwọ́ adá nǹkan mi mọ̀ ìtọ́ba mi ṣe fún abáwa ń mọ̀ yìí. àbúlá ọ̀hà yá òun ni wọ́n ń pè ní ìké ọlọ́run òun ni àjùmọ̀lò azaki ìtẹ́tẹ́ ń dá jù nínú àsìkí. láì sàrí sí kò ní máa ní pàkọ́t. níta ń pè ní ìké ọlọ́run tá ń pè ní àsìkí ọlọ́run lẹ́sà. rísíkù ní máa pàkọ́t. kéètò owó nìkan owó ń bẹ nínú ẹ̀ ni ọlọ́run kẹ́ ọlọ́run kẹ́ tọ́wọ́ akẹ́kọ̀ọ́ lọ́wọ́ kí ọ kì í sọ owó nìkan lọ́run fi ń kẹ́yàn owó náà wà lára àwọn tí ń jẹ́kẹ́ àwọn tí ń jẹ́kẹ́ ni mo fẹ́ sọ fún ọ lónìí tó bá fẹ́ bẹ lọ́wọ́ kó lè bá ọmọ bó ti máa bẹ. báyìí iná àti mọ́lẹ́rì àrùsáàkì. èyí tí wọ́n ń pè ní kí ọlọ́run téèyàn máa béèrè lọ́dọ̀ ọlọ́run kí ọlọ́run dákun kẹ́ mi ṣàánú mi fún mi lásìkò méjìlá ni.

odi mẹ́sàn-án. wàdà àgbẹ̀dù bùnín. odi mẹ́wàá. wà á ti máa mú sọ̀díkì. odi mọ́kànlá. wàdà àwọn tùmú hìbì fìlà. àwọn ọlọ́sọ̀ lọ́wọ́ kílẹ̀rù. wàdà àmàlù àwọ̀ àlẹ́yìnà wà á lè kọ́ bìtìlì kàlí àrísà. àbámu èyí tó bá mi ṣe fún yìí ni wọ́n ń pè ní kẹ́ ọlọ́run òun ni àjùmọ̀lò làbùzák òun láti kí tọ́ ẹ kéèyàn máa béèrè kí ni kan náà. inna àjùmọ̀lò àrísáàkì ṣèkí iná tó rúùrì. àkọ́kọ́ nù kéèyàn ní ìfọkànbalẹ̀ gbogbo ntẹ̀yàn bá ní lówó tọ́wọ́ ti di pé ọkàn rẹ̀ ọ̀balẹ̀ ọlọ́run fẹ́ jẹ yà. nítorí ń pè láàsì kí gangan àkọ́kọ́ rẹ̀ ni kí ọmọnìyàn abáwọ̀ngbọ̀lọ́gùn ní ìfọkànbalẹ̀. sakinatu ruhi kọ́ kí kí ọkàn rẹ̀ balẹ̀ gbogbo ẹni tí ọkàn tí ó bá sí ìfọkànbalẹ̀ lára rẹ̀ yóò ní pírọ́blẹ́mù. tí ọkàn tí irú rẹ̀ ẹ̀mí rẹ̀ farabalẹ̀ pé tó yẹ pé ẹ̀mí rẹ̀ ń sá kiri ẹ̀mí rẹ̀ lè sá sójú ó lè sá sétí ẹ̀mí ẹlòmí ó sá sí bàràdì yóò wá jókòó lé wọ́n bá ló kú ẹ̀mí rẹ̀ ń sá kiri ẹ̀mí ẹlòmí sàkínà kò fara balẹ̀ síbi kan. sàkínà tó rúùhì wà núrù ìkọ́ ibi. bàdàdà ẹlẹ́ẹ̀kejì nù ẹni ọba mi sànú tó lásìkò ìwúlẹ̀ tó ní akili, làákìlì. núrò làákìlì. ẹni tí ìmọ̀lẹ́ ọlọ́run bẹ nù làákàyè. tí ọkàn ní máa ṣe nǹkan tẹ́ ẹ gbogbo tó bá fẹ́ ṣe ìmọ̀lẹ́ ọlọ́run ni ó darí ẹ̀ kó ṣe báyìí. àbámọ̀ gbogbo yìí tẹ̀ ń ṣe ìmọ̀lẹ́ ọlọ́run ni ń darí làákàyè kó ṣe báyìí fún eléyìí kẹ́ eléyìí sànú eléyìí pa eléyìí mọ́ra gba eléyìí sọ́dọ̀ ẹni tí ìmọ́lẹ̀ ọlọ́run bá ń bẹ nínú làákàyè rẹ̀ ní màá ṣe bẹ́ẹ̀ ni ò sọ pé ó ti dá fẹ́mi ń pẹ́ kó tó burú fáwọn yòókù ó di méjì. wàsí hátùlì jásádì. ẹlẹ́kẹ̀ta nù áfíkì ọlọ́run ní sí hátùlì jásádì. sí hátùlì jásádì. kéèyàn lálàáfíà ara kéèyàn gbé ara kó ṣe gbé tó bá ti di kó mí ó ṣe hì ó ronú sí kó tó dìde ìbànújẹ́ ọkàn bá kó tó rí jòkójòkó ọlọ́run ọ̀kẹ́ ọ kọ́lá bàbá ní bílíọ̀nù torí pé ibi tó owó ní sí ọba ń bọ̀ wá kalẹ̀ ó ní mélòó. wọ́n sọ báwo ìkọ́ ẹ̀líbi. dákun tó lọ́wọ́ nǹkan fún Allahu akbar. Allahu akbar. ẹlẹ́kẹ̀ẹ́ ló ẹlẹ́kẹ̀ẹ́ sọ báwo ìkọ́ ẹ̀líbi ẹlẹ́kẹ̀rin tí wọ́n ń pè lásìkí òun ni sọ̀fà olùkọ́lì. sọ̀fà olùkọ́lì bí. kí ọkàn yẹn mọ́ kó ṣe pé oore tó bá fẹ́ fúnra rẹ̀ iná ní kọ́ ọmọ fẹ́ fọ́mọlá kejì bẹ́yẹn dé bíi láàárọ̀ kùtù lọ́ba àwọn èèyàn lọ́dà fáwọn mọ̀ bó dé bí lọ́sàn-án ọba àwọn èèyàn lọ́dà fáwọn mọ̀ bọ́ wá nírọ̀lẹ́ ọba àwọn èèyàn lọ́dọ̀ àfàmù mọ̀ bọ́ ọ wá lóru ọba àwọn èèyàn kọ̀ wá ní yàrá kan tẹ́yẹ̀ wọ̀ pé yàrá bíi wọ́n tilẹ̀kùn rẹ̀ ẹnìkan kan gbọ́dọ̀ wọ̀ bẹ̀ gbogbo ibi tó wù lè wọ̀ ní gbogbo ẹ̀yin tẹ̀ ń wá wá tẹ̀ ń wá wá náà lè wọ̀ àbí yàrá yà sàtà nìkan. sọfáwò yìí àlídìí. pariwo ọlọ́pàá Allahu akbar. Allahu akbar ẹni tí ọkàn rẹ̀ mọ́ tó ṣe pé oore ti ń fẹ́ fúnra rẹ̀ ní ń fẹ́ fún ọmọ làkejì rẹ̀ anabi ní o ti obìnrin tápá ara wọn yóò bá anabi dáadáa bí wọ́n tó ti ẹ̀yìn ọgbọ́n rẹ̀ dáadáa ká gbọ́ anabi gba kọjá fa ẹ̀yìn ọgbọ́n rẹ̀ ká gbọ́ ànábì ní àti ilé mọ́ ní múmi ní òdodo àfi ká bá ọ ní pé ẹni tó ń fẹ́ fúnra rẹ lóore òun ló ń fẹ́ fọ́mọ nìkejì rẹ tọ́lá mi bá ṣe bẹ́ẹ̀ fún yẹn tọ́kàn rẹ mọ́ tí ẹ̀mí rẹ ò ní ro báwo ni ó ṣe burú fẹ́ nìkan ẹ̀mí àfa mọ́ kọ́sá dà kọ́dà kọ́dà fún kọ́dà fún tiẹ̀ ò ní bá a fẹ́ ń ro bíi àbí ru àìdá sọ́dọ̀ ẹnìkan nítorí wọ́n ń pè ní àsìkìrù tó ń sọ pé ọlọ́run kẹlágbájá ẹ bá pé ọkàn rẹ̀ mọ́ ojú mẹ́rin. <laughs> wọ́sàlá àmọ́tò ìfikiri. wọ́sàlá àmọ́tò ìfikiri. ẹlẹ́karùn-ún kí ìrònú èèyàn kó pure kéèyàn jẹ́ ní tí wọ́n máa ronú tí wọ́n máa ro dáadáa kó máa jókòó lọ́pọ̀lọpọ̀ gbà kó máa ro nípa ọlọ́run kọ́ máa rò nípa àkẹ́ ọlọ́run kọ́ máa rò nípa àánú ọlọ́run pé ọba tó ṣe ti lágbájá ọmọ lè ṣe ti tàmọ̀dù náà ọba tó fa lágbájá sókè ọmọ lè fèmí náà sókè ọba tó kẹ́ lágbájá ọmọ lè kẹ́mi náà máa kàlẹ́kítà ásáábọ̀ tìlán subhanaka wa qina azaban nar. alladhina yadhkuruna Allaha qiyaman wa qu'udan wa 'ala pẹ̀lú kó ṣe pé àwọn ni wọ́n ní salamatul fikir ìrònú tó dáa wọn ò ní máa jòkó ká máa rò kúrò torí gbogbo ọ̀pọ̀lọpọ̀ tó ṣe ọ̀hún wọn ò fi ṣe ọ̀hún ló fi ṣe ra rẹ̀ ó sì fẹ́ máa jòkó wọn fẹ́ máa rò kúrò ra rẹ̀ òun sì ń rò bí bàbá wọn kú òun rò bí bàbá wọn jáde fún ọmọ wọlé mọ́ kí ló dé tó a máa ro orin rírì lèyàn máa rò fọ́nà káyọ̀rọ̀ pẹ̀fárí sanna khayra tasifa wa atamidi wa sidiru laisa yagidiru ilé kàtọ́ yá àgàdá síwá. a sì kí àánú ọlọ́run tó ń bẹ lára rẹ iná ní kọ́ ọmọ ro rírí dáadáa ni ọmọ rò síra rẹ dáadáa ni ọmọ rò sọmọ làkejì rẹ kọ́dà bẹ́ẹ̀ bá jọ́ta rẹ mọ̀rọ̀ àbúrú sí jábúrú ṣe pẹ̀lú iṣẹ́ ọwọ́ ẹ̀ ó di mélòó. wàdà àwàtò ìhùnmí. nítorí pé ní gbígbàdúrà ní dáwọ́ tó lè ummi. dáwọ́ tó lè ummi. nítorí pé pé ọlọ́run kẹ́yìn iná ni kò ní dáwọ́ tó lè ummi. wàdà àwàtò ìhùnmí. kí ààrẹ ọ̀sán àdúrà fún ọ. wọ́n á sì mọ bí omi lọ lónìí náà tí ààrẹ ọ̀wá ti sàdúrà fún ọlọ́run ọ̀kẹ́ o èyí rẹ̀ padà àdúrà ìyá rẹ tó rí gbà o tí ìyá rẹ ọ̀rá dùn àsèkùn ọkọ tó kú ó sì ti gbẹ́jú ó ti mọ̀ pé èèyàn sì sí àdúrà ọ̀rá sì sí àdúrà ọ̀padà sí rábàràbà rábàràbà ọ̀padà àràdùn àyà rẹ gbà eré ìyá ọ̀padà burú nínú àsìkè ọlọ́run ní kéèyàn rí àdúrà àyà rẹ gbà bẹ́ẹ̀ ti rádùn àyà yìí gbà. wàá ti fún àbí. báyìí dáadáa ẹlẹ́keje wà á ti fọ abi wà á ti fọ ábì. kẹ́yìn ní àánú bàbá rẹ̀ gbogbo ọmọ tó bá ní àánú bàbá tó bí bàbá rẹ̀ ń bẹ láyé o kò sí bàbá rẹ̀ láyé o gbogbo ìgbàlá àánú bàbá rẹ̀ ń bẹ lọ́kàn rẹ̀ njọ́ tí wọ́n ń bẹ láyé ọ̀fẹ́ nǹkan kó ṣe wọ́n a eré ńláńlá ló bá mi ṣe fọ́ o tó o bá ti dájú àwọn tó bí ọ wọ́n padà jẹ ìyà. ọmọ làwa náà bí kalẹ̀ yìí abẹ́kọ̀ọ́mọ ìyọ́ láàánú wa àti ìyá àti bàbá wọn náà bí ara rẹ ìwọ tó ń wá àánú ọmọ kí ṣé wọn náà láàánú bàbá tó bí ọ ǹjẹ́ wọn náà rí àdúrà ìyá rẹ gbà àyọ̀ládùn àyà rẹ̀ gbà wọn tó sùn ọ̀pọ̀ wọn ládùn àtẹ̀ náà gbà ìyá ń tọ̀ràn nínú fámìlì ẹlòmíì ni wọ́n jogún yà ni torí pé ntí a fẹ́ kárí lọ́dọ̀ ọmọ rẹ àti ìyá rẹ àti bàbá rẹ àrí lọ́dọ̀ wọn ìwọ ò rí àdúrà ìyá tó bí ọgbà wọn ò rí kí ọlọ́run ìwọ ò ní àánú bàbá tó bí ọ tó o bá ti rá àánú bàbá tó bí ọ fún ọ wọn ló lè rá àánú ọlọ́run ó dé méje. wọ́n bójú la bìtì lọ náà sẹ́ndé wò. wọ́n ojú dole afi. wọ́n ojú dole afi. ìdí wọ́n ń pè ní kí ọlọ́run ní ojú dole afi. kẹ́yọ̀ máa rí àwọn ọmọ ìyá rẹ̀ àwọn ọmọ ìyá rẹ̀ bọ́lá ń bá kẹ́ ọ káwọn ọmọ ìyá rẹ̀ kùnrin kan wà lé gbèrègbè rẹ̀ bọ́ọ̀ bá ti ń ṣe fún wọn fáwọn ọmọ ìyá rẹ̀ ọmọ táwọn náà bí ìkẹ́ ọlọ́run nù kó fàyélẹ̀ kí gbogbo àwọn ọmọ ìyá rẹ wọ́n ráyè lọ́dọ̀ rẹ káwọn ọmọ tiwọn náà tún ráyè lọ́dọ̀ rẹ káwọn ní àbúrò ìyá wa ló ti báyìí fún wa àbímọ àbúrò ìyá wa ní bá wa kù afẹ́sẹ̀yàwó àbúrò ìyá wa ní sí fún wa afẹ́gun mọ́tò ní tó ṣe fún wa kí ìyá wọn náà máa wá sọ pé àbúrò mi ní òjé ní pírọ́blẹ́mù pẹ̀lú àwọn ọmọ tí mo bí ìkẹ́ ọlọ́run ni kọ́dà bí o tó nǹkan lọ́wọ́ olú ẹ̀ téèyàn wá ń rọ́jú ṣe pé á ah, àwọn ọmọ ìyá mi ò ní jìyà àwọn ọmọ táwọn ọmọ bàbá mi bí wọn ti ní ṣòro ìtí wọn ń pè ní kí ọlọ́run gangan torí ìtí wọn ní tí ọ̀ràn ọmọ ìyá rẹ tí ọ̀ràn ọmọ bàbá rẹ ń ìkẹ́kọ̀ọ́ ìyá ni wọ́n ojú. wọ́n ojú dùn ákì wọ́n ojú dùn òkúta ìyá rẹ ọmọ rí lára rẹ ọmọ ìyá rẹ lọ́kùnrin ọmọ ìyá rẹ lóbìnrin káwọn àǹtí rẹ náà káwọn máa jàǹfààní rẹ. gbogbo wọn tó dáa fún tí ò dáa fáwọn bọ̀dá rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ tí ò dáa fáwọn àǹtí rẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ìyá ọlọ́run ló fi ń ṣeré o má sọ pé wọn ò mú oore wọn ì sábà mú oore àbàwọn díẹ̀ ilé akọ́lé ilé amínà wọ́n mọ̀ ronú tá a bá ṣe fún wọn kí wọ́n ti dúpẹ́ ṣe bọ́ bá tọ́ lọ pẹ́ lọ́dọ̀ ọ̀rẹ́dẹ̀ àti ìdú fún gbogbo èèyàn. wọ́n máa ṣe fúta ní lillahi ìtumọ̀ pé ọlọ́ọ̀kẹ́ ọ̀nà táwọn fámìlì yìí bá jọ púráùdù pé lágbájá lọ́dà fúlàní wa nísinsìnyí ń tọ́ lágbára. Jésù làwọn èèyàn fẹ́ gbọ́ kọ́dà àwọn èèyàn níbi wọ́n pẹ́sẹ́ yìí náà ṣe ń dúpẹ́ fún un. àwọn èèyàn máa gbà pé ọba ló lọ́pẹ́ ti ń dúpẹ́ ó wàdà dàtò ibu ní. ìbọn. wàdà dàtò ibu ní. wàdà dàtò ibu ní. ẹlẹ́kẹ̀ wá nù àbí. ẹlẹ́kẹ̀ sọ́nù ẹlẹ́kẹ̀wá ni. <laughs> wàtá àtàtù ibù ni. ibi ń dẹ́kọ́lọ̀ ń kẹ́yàn dá akẹ́tù ibù ni kí ọmọ pààyàn lẹ́nu. obìnrin tó bá ti bímọ táwọn ọmọ rẹ ti tó pa lẹ́rìn tó ìwádìí pa lẹ́rìn ẹ dákun ẹ sọ fún ẹ ló múra sádùá múra sádùá ní ń jẹ́ ọlọ́run ni ọmọ téèyàn bí kí ọmọ wa rí nǹkan nǹkan palẹ̀ rìn nǹkan dunnú dára rẹ̀ kọ́mọ rẹ̀ ọmọ wù àkọ́dà bí o ti lówó kìí sọ owó kìí ṣe gbogbo nǹkan lówó ẹ̀yin ọmọ kéékèèké tẹ́mi náà jẹ́ kan nù yín tá a níyàá tá a ní bàbá àwọn afáàmọ́ yìí àwọn ti dàgbà bẹ́ẹ̀ o. èmi ìrẹ́ ta ní ìyá ta ní bàbá ọmọ ni wá njẹ́ ń pa àwọn tó bí wa lẹ́nu dàpọ̀ wá fún mọ́lẹ́ kí wọ́n mú lọ lẹ́nu njẹ́ wà tó ń wù yìí ìwà tí ń pa ya rẹ lẹ́nu ni àbẹ́ yìí ń pa lẹ́kún bó o ti ń sọ̀rọ̀ yìí sẹ́nu ya rẹ nù ni àbí nu ya rẹ ń bàjẹ́ títí ya rẹ ni ọmọ ṣe kò sì takú fóun ló ṣe ọmọ ṣe bẹ́ẹ̀ fún wọn náà o.